بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un à ń tọrọ ìkẹ́ àti ọlà à ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. à ń bẹ àlọ́ ọba alágbára ọba láàánú kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ibi tí a ti máa ń ka tíra umudatul ahkam. òní ni yaomole ahad déètì òní ni ọjọ́ kẹtàlá oṣù kẹfà jùmọ́dà fani ọdún 1443 ibi tí a ka tíra umudade ní hadith 250 <clears throat> hadith two fifty belaka tíra ọmúdàdé a fẹ́ tẹ̀síwájú insha allah lórí ọrọ hajj náà sì ni a sì wà lábẹ́ àkọlé tira hajj kìtàbùl hajj nínú tira hajj. umudatul ahkam babu dukuli makka wa gairihi hadith 251 ani anas ibn malik رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال إن ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه باب دخول orí ọ̀rọ̀ ìlú maka àti ibòmíràn. Hadith 251 Ani Anas ibn Malik láti ọ̀dọ̀ Anas ọba Malik radiyallahu Anihu kí Allah yọ́nú sí i. Rasulallah sallallahu alayhi wa sallam. dájúdájú ògìṣẹ́ Allah kí ìkẹ́ àti ọ̀là Allah máa bá a dákọ̀là ámàlè fásì ọwọ́ ìlú Mákà ní ọdún ìṣí Mákà ọdún tó ṣí ìlú Mákà fún Islam wa ala ra'sihi al-mikfar akoto akoto ó sì wà ní orí rẹ̀ akoto ẹ̀wù irin ó wà ní orí rẹ̀ falama nazaahu nígbà tí ó bọ́ kúrò lórí já àárọ̀ jù lónìí. ọkùnrin kan wá bá a fàkọ́ọ́l ó sì sọ pé ìnà ibùnà khatol muta'allikun bi astari li káàbà dájúdájú ọmọ khatol ó ti so mọ́ àwọn aṣọ ara kàábà. ọmọ katol ó so mọ́ àwọn aṣọ ara kàábà aṣọ tí wọ́n dàbò kàábà ọmọ katol ó lọ so mọ́ nítorí kí ló fi so mọ́ ó so mọ́ takaluson takaluson la ìkìláàsọ̀n ó so má sọ kàábà lọ́rùn láti lè rọ́nà lọ kì í ṣe pé nítorí ìtọ́lọ́hùn. ọmọ akátọ̀ yìí ó jẹ́ nìkan tó ga sí pé ó pa ṣégè sí àwọn sọ̀hábà lára àwọn tó bá ti gbọ́ wípé wọ́n ń bọ̀ wá sí Madina ọmọ katol yóò lọ ṣẹ́bùrú wọn yóò sì pa wọn. ó ti wá gbajúmọ̀ pé wọ́n máa ń pa àwọn mùsùlùmí ṣeré ni nígbà tó wá di ọdún tí wọ́n ṣí Mákà lódodo ni pé ogun ò ṣẹlẹ̀ torí pé ọlọ́run ọba ó ti kápá àwọn ọ̀ṣẹbọ ìlú mọ́kà fún ànábì kánẹ́bì tó débẹ̀ ńṣe ni alágbára wọn ọ̀pá ọlọ́gbọ́n wọn ó di òpè ṣùgbọ́n àwọn kan ń bẹ tí wọ́n jẹ́ ògbólógbòó pààyàn-pààyàn nínú wọn ni ọmọ kátọ́ọ̀lù yìí wà bó ṣe wá rí i pé ọ̀tọ̀ ni táwọn rò pé yóò ṣẹlẹ̀ sí ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ pé àwọn ọ̀pá wọn nípakúpa ni tó wá rí pé gbogbo àwọn alágbára ìlú Mọ́kà wọ́n ń sá kíjokíjo ni kò ṣe méní kò ṣe méjì ọwọ́ afẹ́ là kúrò níbi kọ́wọ́ bọ òun ọfẹ́ là kúrò níbi kọ́wọ́ bà á ọwọ́ á lọ sá ọ lọ sínú Kàábà. Si ó wá dìmásọ kàábà láti lè là kó ń bi kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́nìkan bá wá sọ fáwọn ẹbí wípé ọmọ kátọ́ọ̀lù táwọn wá wọ́n ní ó ti wà ní kàábà ó ti so másọ kàábà. lọ́gán ànábì sallallahu alaihi wasallam sọ wípé uktuluhu ẹ̀ lọ́ọ́ ìbá àsomọ́ kàába pààyàn pààyàn ní ọ́ ọwọ́ afukiwọ́ náà ó wá di ẹni tí wọ́n pa ọwọ́ lọ sábà kàába ànábì ní ukutuluhu ẹ lọ pa sọ ti gbọ́ báwọn ìwọ tí wọn náà jẹ́ pààyàn pààyàn nàìjíríà ritualist ni ọ́ kọ́ ọ máa gbẹ̀mí àwọn èèyàn kó o lọ mọ kó o lọ fi ń ṣètùtù ọlà tàbí kí wọ́n kí wọ́n gbé iṣẹ́ assassination kí wọ́n gbé lé ọ lọ́wọ́ kọ́ wá sọ pé ń lọ mọ́kà tí wọ́n náà bá tọ́ bá lọ sí mọ́kà tó lọ so mọ́ aṣọ kàábà lọ́rùn ìjọba sọ pé ẹ wọ bọ́ọ̀ta ẹ lọ pa á ní jẹ́dà jẹ́dà wọn ti pa ọ́ má ṣiṣẹ́ ẹbí mọ́ o hadith two five two àní ibùnú Umar radiyallahu anhuma anna rasulallahi sallallahu alayhi wa sallam dakhala Makkah min kada mina saniyati li'uliya alati bilibatiha wa kharaja mina saniyati sufla hadis 252 ani ibnu umar láti ọ̀dọ̀ ọmọ umar radiyallahu anhuma kí Allah yọ́nú sí àwọn méjèèjì anna rasulallah sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọ̀là Allah máa bá a dákọ̀lá Mẹ́kà mínkàdá ọgbà kàdá ọgbà wọ ìlú Mẹ́kà wọ́n ń pè bìkan ní kàdá orúkọ àyè ló ń jẹ́ bẹ́ẹ̀. ọgbà kàdá ọgbà wọ ìlú maka mina saniya alẹ́hùnlíyà láti bi saniya òkè láti bi saniya òkè nígbà tá a bá sọ pé èèyàn gba abala òkè tí ń jẹ́ kàdá ọgbà wọ inú ìlú abala òkè tó ga sí pé ibẹ̀ òkè òkè ni ṣùgbọ́n orúkọ ọbẹ̀ ni kàdá so àwọn tó bá lọ ṣe hajj tí àwọn tí ń kó wọn lọ tẹ́ ń bá ráàyè wọ́n máa sọ pé ibi tí ń pè ní kàdá tánàbí gbà wọ ìlú mọ́kà lọ́gọ́ tó sí ìlú mọ́kà rè wọ́n á máa fi hàn wọ́n. alẹ́tì bilibatiha èyí tó wà ní batiha èyí tó wà ní batiha. wàhọ́rajà mìnàsáníyà asúfùlà nígbà tó sì fẹ́ jáde kúrò ní maka nínú maka ó wá gba sàníyà ìsàlẹ̀ ó jáde lọ ó jade jáde kúrò ní maka. ó gba sàníyá òkè wọ̀lú ó sì gba sàníyá ìsàlẹ̀ jáde kúrò nínú ìlú orúkọ sàníyá yẹn wá jẹ́ kàdá kàdá yìí wá wà ní ibi tí ń pè ní bàtìhá tó túmọ̀ sí pé nígbà tí yẹn bá sọ pé òun wá sí ìlú Ìbàdàn ó wá gba tó géètì wọ inú ìlú Ìbàdàn ok so nígbà tó wá fẹ́ jáde ó wá gba ọjọ́ jáde kú nínú ìlú Ìbàdàn kókó tá a fẹ́ dìmú bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe àkọsílẹ̀ ibi tánẹ́bí gbà wọ ìlú Mẹ́kà àti ibi tó gbà jáde nígbà tí ìṣí Mẹ́kà tó ṣẹlẹ̀ hadith 253 an salimin an abihi annahu qala dakhala rasulullahi sallallahu alayhi wa sallam albayta huwa wa usamatu bnu zaid wa bilalun wa Usman bunu Toliha fa'agulaku alayhim falamma fatahu kuntu awwala man walaja falakitu bilalan fasalituhu hal salla fihi rasulullahi sallallahu alayhi wa sallam qal na'am bayna li amudaini aliyamaniyaini Hadith 253 ani Anas uh, am Salimi ani abiyihi látọ̀dọ̀ Salim látọ̀dọ̀ bàbá rẹ̀ anahu kọ́ọ́l dágúdájú ó sọ pé dákọ̀lá Rasulullah sallallahu alayhi wa sallam alibaita anabi wọ inú ilé tá à ń pè ní Kaaba gangan tó jẹ́ orígun mẹ́rin yẹn inú ilé yẹn gangan ànábì wọnú rẹ̀ huwa ohun ọwọ́nú ẹ̀ wà usama bonu zaid usama ọmọ zaid òun náà ẹ̀ wọ́n jọ wọnú ẹ̀ ni wà bilalu bilalu òun náà ẹ̀ wà osùmánú bonu tọ́lẹ̀ha ọmọ tọ́lẹ̀ha ẹ̀ wọ́n jẹ́ mélòó báwọn. wọ́n jẹ́ mẹ́rin anabi usama bilalu àti usman fàágùlàkú àléyí wọ́n sì ti ilẹ̀kùn ilé yẹn wọ́n tì mọ́ wọn wọ́n ti ilẹ̀kùn yẹn fàlámà fátàhù àmọ́ nígbà tí wọ́n ṣílẹ̀kùn náà padà tí wọ́n fẹ́ jáde kúntù awàlà màwàlàjà bàbá Salim ó ní èmi jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wọlé tọ̀ wọ́n nígbà tí wọ́n ṣílẹ̀kùn náà èmi mo jẹ́ ẹni àkọ́kọ́ mọ̀ ń wá lajà tó kọ́kọ́ wọ inú ilé wọ́n. falakitu bilalan mo sì pàdé bilal nínú ilé náà. fasalituhu mo sì bí léèrè pé hal salla fihi rasulullah sallallahu alayhi wa sallam ǹjẹ́ anabi kírun nínú ilé yẹn nígbà tó wọbẹ̀ kọ́l naam ó sọ bee bẹ́ẹ̀ ni ànábì yànnà fìlà nínú ilé náà báyìí náà lè àmúdáyìí àlìyàmàníyàìní ó kírun náà láàrin àwọn òpó méjì tó wà ní orígun yàmání àti orígun hajarule aswad ṣe é mọ̀ pé ilé tó lórígun mẹ́rin ni ok so níbo ló wá dojúkọ nígbà tó wọ inú ilé tó fẹ́ yẹn náfìlà ó ní ó dojúkọ àárín òpó ilé méjì òpó kan jẹ́ òpó yamani igun kan jẹ́ igun yamani igun kan sì ń jẹ́ igun hajaru ali aswad ìyẹn ni pé láàrin ibi tí wọ́n gbé orígun ibi tí wọ́n gbé ali hajaru ali aswad sí àti igun tí wọ́n ń pè ní igun yamani so igun mẹ́rin igun kọ̀ọ̀kan olórúkọ tiẹ̀ igun kan ń jẹ́ igun àlẹ́ ajaru àlẹ́ aswadu igun kan sì ń jẹ́ igun yamani so igun igun méjì yòókù náà òun náà ní orúkọ tiẹ̀ ọkọ tá a bá kan àdìsí lórí rẹ̀ ẹ máa gbọ́ kókó tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé nínú ilé tí ń pè ní kàábà yẹn a lè kírun nínú rẹ̀ kókó tá a fẹ́ ń lò bẹ́ẹ̀ nù. Adisu five four. Ani Omar radiyallahu anhu annahu jaa ila li hajari li aswad faqabbalahu faqala inni a'lamu annaka hajarun la tadurru wala tanfa'u walaula anni ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam yuqabbiluka ma qabbaltuka hadith two five four. mo fẹ́ kó o pay attention sí àdìsí dáadáa o. ó jẹ́ ọ̀kan nínú àdìsí tí àwọn ọ̀tá Islam tí wọ́n máa ń lò against wa tàbí kí n sọ pé ohun tádìsí yìí ń sọ. So àwọn ọ̀tá Islam wọn a máa fẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà against wa àwọn ọ̀tá ìsìn wọn a máa sọ pé àwa mùsùlùmí aláàbọ̀rìṣà ṣùgbọ́n à ń bọ òkúta ok àwọn ọ̀tá Islam wọ́n sọ pé a ní ààbọ̀ òrìṣà ṣùgbọ́n òkúta tó wà ní kàábà ń kọ́ tá à ń bọ èsì rẹ̀ rèé ló fẹ́ gbọ́ lónìí tẹnikẹ́ni bá sọ bẹ́ẹ̀ pé àwa mùsùlùmí à ń bọ òkúta dúdú tó wà ní kàábà àbí ò sí òkúta dúdú ní kàábà ni ó ń bẹ ń alẹ́ hajaru alẹ́ asiwadu òkúta dúdú. kí ni nǹkan tó fún wọn lésì èsì ọ̀rọ̀ rèé nínú hadithi yìí hadith two five four ani Umar rọ́díyàlọ́hu anihu láti ọ̀dọ̀ Umar kí Allah yọnu sí i anahu a ìlàlẹ̀ ajarilẹ̀ aswad dájúdájú ó wá síbi. bi. òkúta dúdú náà ó wá síbẹ̀ sákọ̀ bálà ó sì fi ẹnu kò ó ó kíìsì òkúta yẹn ó kíìsì ẹ̀ nígbà tó kíìsì ẹ̀ tán fakọ́ọ̀là ó sọ pé ìní àlàmù dájúdájú èmi mọ̀ mo ní ìmọ̀ wípé anaka hajarun dájúdájú òkúta kan ní ọ látẹ̀dùrù wàlà tàǹfààhùn ìwọ kò lè kó ìnira bá ẹnikẹ́ni o sì lè ṣe ẹnikẹ́ni ní àǹfààní wàláùlà á ní ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam yuqabbiluka ma qabbaltuka.